ìkẹ́ rẹ̀ lé wa lórí àti tá a mọ̀ ọlọ́run ọba tún ṣàdéhùn pé ẹni tó bá dúpẹ́ fóun òun ó tún fún un ní nǹkan míì tó dáa ọlọ́run ọba tó lérí débi wípé ẹni tó ń bá fún tó bá yóò tún jàjẹ́ yà ẹni tó ń bá ṣe oore fún tó ṣe àìmoore pẹ̀lú ẹ̀ jẹ níyà. ọ̀kan ṣoṣo ní ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé tó dá gbogbo ohun tó gba dídá mo ń jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni mo sì ń jẹ́rìí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹrú rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ ní sí gbogbo àgbáńlá ayé òun ni ọlọ́run ọba ló fi pé ẹ̀sìn lé wa lórí òun sì lọ́lọ́run ọba fi ṣe ìkẹ́ rẹ̀ dópin lórí wa òun ọlọ́run ló ní sábàbí tí gbogbo wa ti wà lójú ọ̀nà tó tọ́ sallallahu alayhi wa alihi wa sahari ọlọ́run kó bá a sàlékún kí a ti gẹ̀fà nàgbà muhammad sallallahu alayhi wa sallam àtúgbà àwọn àtàbò rẹ̀ àtàwọn ẹni ọlọ́run tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn tó tún tẹ̀lé àwọn sàábí náà títí tó fi dé ibi tó dé dúró lónìí títí tí ayé òfin ní jẹ́ ayé má ṣègbọ́n ó fi pàdé níwájú ẹ ọlọ́run ọba lọ́jọ́ gbẹ́dọ̀ lè kíyàmà àwọn tí abẹ lọ́run fún ta a bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ lọ́hùn wa lórí wọn yìí wọn dúró ta nábì sallallahu alaihi wasallam wọ́n ràn lọ́wọ́ wọ́n tẹ̀lé ìmọ́lẹ̀ tọ́lọ́run ọba tó tàn sáyé lẹ́yìn ìgbà tọ́lọ́run ti ní kí wọ́n rí òdodo náà. bá a ti sọrọ fún wọn kọlọ́run kó ṣàánú àwa náà olùjẹ́ káwa náà lè ṣe tí ṣe gbádùn sí wọn bá kí ó ọlọ́run ọba subhana wa ta'ala gẹ́gẹ́ bá a ti sọ síwájú ó ní àwọn nǹkan kan tó ṣe lẹ́tọ̀ọ́ ó sì ní àwọn nǹkan kan tó ṣe léwọ̀ nínú nǹkan èlò nínú jíjẹ nínú wíwọ̀ nínú ọ̀rọ̀ sísọ kódà tó dé tó fi dórí èèyàn gangan tí n sẹ̀mí èèyàn mi máa ń bẹ ìdọ̀tí èèyàn ń bẹ. ọlọ́run pa wá láṣẹ ó ní ìwà nábì sallallahu máa sọ fún àwọn ẹrúsìn mi kò di mímọ̀ fún ọ wípé ìdọ̀tí àti mímọ́ kìí ṣe nǹkan kan náà ìdọ̀tí àti mímọ́ ohun tó dọ̀tí àti ohun tó mọ́ ó yàtọ̀ síra wọn kódà bí ohun tó dọ̀tí bá ju ohun kẹ wá bẹ̀rù ọlọ́run látara ń tẹ gbọ́ yìí o ẹ̀yin onílàákàyè ń làwọn àfáà wa ti máa sọ pé onílàákàyè ọlọ́run bá wí ẹni tó jẹ́ pé yóò gbọ́rọ̀ ọlọ́run yóò yiri ẹ̀ wò àkọ́kọ́ ó máa títóbi ibi tọ́rọ̀ ti wá yóò jẹ́ ó mọ pàtàkì ọ̀rọ̀ tó gbọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin onílàákàyè nípa yááyà kẹ́ ẹ lè jẹ́ni tí ó là tí ó jèrè. nínú ètò ọlọ́run ọba ẹ̀yin Islam ó ní wípé ó ṣe àwọn nǹkan kan tí ó dé tó dẹ̀yìn kọ́ra wọn tí ò jọra wọn nínú ìṣẹ̀lẹ̀ ayíká wa yìí. nínú ẹ̀ ohun tó ṣeé jẹ àti tí ò dáa ní jíjẹ àwọn kankan wà tó jẹ́ pé àwa la ì wọ́n ń tí ó sì ní pa wọn lára àbí wọn kan àbí wọn wa tí ò ní pa wọn lára àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé ọmọ ádámù jẹ kò sì gbọdọ mú yóò parun ni bó sì kó rí. àwọn nǹkan kan wà tí ó àwọn nǹkan tá à ń tẹ́bá ṣàkíyèsí àwọn oúnjẹ táwa ń jẹ àwọn èèyàn àtàwọn dábà àwọn dábà tá a jẹ èèyàn máa àtàwọn dábà tí ì ọmọ èèyàn ẹ rí wípé ọ̀nà tá à ń gbà jẹ nǹkan wa ọ̀tọ̀ọ̀tọ̀ náà fún ni nínú tí ó tún mọ́ báwa ṣe ń jẹ iṣu hu nínú ebè lẹ́ẹ̀kan náà bàbá sì gbé kalẹ̀ ẹ̀rùn parí ẹ̀ tí ó tún àdúrà tẹ gbà nìyẹn tẹ bá rọmọ èèyàn tí ń jẹun bẹ́ẹ̀ kò tẹ nídìí léèrè pé sórè ọ ìyá tètè rọọsì ẹ lọ sí ni tí ń jẹ àwọn nǹkan tó jẹ́ pé ó ń bùkátà àwọn ìgbésẹ̀ kan kọ́mọ èèyàn ó gbé kó tó jẹ́ sọ pé ó jẹ ní tó ohun tó dáa ń bẹ ohun tó ti bàjẹ́ wà nínú ẹ̀ mọ́mìnì wà káfìrí wà ohun tó lè pààyàn la ohun tó lè sinmi láǹfààní torí pé àdánwò tọ́lọ́run pé ẹlẹ́ ayé kó lè bá àjàdánwò ká lè bá àmọ̀ pé ilé ayé ilé ayé àdánwò ni ilé ayé ilé ayé ilé ayé ilé àdánwò tá à ń pariwo yẹn ọ̀pọ̀lọpọ̀ ò túmẹ̀ kì í sígbà tí ẹ bá ní ṣòro tọrọ dojúrú lágbọn kan tí nira dé bọ́mọ èèyàn ńlá yìí tó jáde wò gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ nírọ̀wọ́ rọ̀sẹ̀ nírọ̀rùn àdánwò náà àdánwò lòun náà wà àdánwò kálukú kan ó yàtọ̀ ọ̀tọ̀ ńbẹ̀ ni lẹ́yìn tó àwọn ẹni tó pawápọ̀ pawápọ̀ òmíì lè bẹ́ lómìn tí ò ní bẹ́ nìkan ṣùgbọ́n gbẹ́n tó bá ti wá sáyé fàáwó wà mọ̀mùtálà wà mọ̀mùtáhànù ẹ̀ńtá dánwò ni ẹ̀ńtó wà náà ni. nígbà míì n tó dọ̀tí tọ́lọ́ ń pè lẹ́gbin a máa dùn mọ́mọ èèyàn ju n tó mọ́ lọ ní jíjẹ èèyàn ń bùkátà àmójúkó àti faradà láti má máa láti má máa mú ntọ́lọ̀ ń ṣe tó pè ní ìdọ̀tí tó pè léèrí tàbẹ́gbin láti má sọ̀dọ̀ oúnjẹ rẹ̀ nígbà míì nínú àdánwò tó ga jù ohun tọ́lọ̀ ń pè ní dọ̀tí yẹn ó lè jẹ́ pé òun náà ló tún korò dù ní títọ́wò tó jẹ́ lọ síbẹ̀síbẹ̀ ọmọ yìí ó sọ pé òun náà ló fẹ́ jẹ kì í ṣe kó lẹ́nu ẹnìkan ó gbogbo ẹni tó bá tọ́wò yóò korò náà ni síbẹ̀síbẹ̀ ọmọ ó sọ pé òun ló omi wà ń bẹ̀ tó jẹ́ pé sìgá lápèjúwe àwọn tí ń ta ẹlò ẹni omiyin sì gbà pé aburú gangan ni tó ń láìkì bẹ ṣé ẹni máa jẹ kẹdọ dúdú ni ẹ̀dọ̀ dúdú gan ló wu òun òun ò tẹ ẹfẹ kẹdọ òun ó ṣe kó kó yàtọ̀ sí dúdú ibi tó ń fẹ́ gbà lọ àlùkámọ gangan náà nìyẹn bíjọ kàtà ń ṣe wáàsí kan fún àwọn èèyàn kan àti bí wọ́n gbọ́ wáàsí ni wọ́n ṣe wáàsí tán ètí mò ń wù ìṣojú mi wọn ò tí ì kú òun mọ́ṣáláṣí táwọn kan ti ń fití kotí pé bí wọ́n ti sọ tí wọ́n sọ tán orí ìtawọ̀ wà táwọn bá lọ tá a ti kó láyé nì. torí mo ṣe táríjámọ̀ fún ẹ tó ṣe wá sí yẹn mo sọ ògbé ìfọ̀ fún lárúbáwá ni. ọmọ ìyá wa kan ó ṣe wá sí fáwọn alálàájì kan torí mo ń bọ̀ wá síbi hajj òun gan ni ó fẹ́ jẹ́ kìí ṣe apala ṣe ájì gangan wọ́n ní tó ẹ̀yin alálàájì àwọn tẹ́tẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rìn bẹ́ẹ̀ ṣe rìn bẹ́ẹ̀ ṣe rìn nù ó ní àfa nǹkan tẹ́ ẹ sọ yẹn gangan nǹkan yẹn la máa ṣe ẹ má wulẹ̀ dára yìí lànà àwọn ibi tí wọ́n ní àwọn kò sí nù ṣe hajj àwọn yẹn kàn máa lọ dára wọn láàmú ni ó ní nǹkan tẹ́ ẹ sọ yẹn gangan la máa ṣe ẹnitórí ẹnitórí ẹni ọlọ́run kò sákìyèsí ntọ́lọ́nfẹ́. tòǹtà ayẹ́fàyọ́ ń bẹ̀ ni wípé nígbà míì ìnira máa pọ̀ níbi tí ọlọ́run bá pè ní aburú síbẹ̀síbẹ̀ látara àdánwò ọmọ ènìyàn ìnira gan ni ó wò jù níbi gbogbo nǹkan tó bá ṣe pé nǹkan yẹn gangan lọ́rùn pè lẹ́sìn àwọn èèyàn sọ pé rárá ó ti le jù wọn ò ní ṣe inú fi jẹ́ pé ẹ wo Islam gangan gẹ́gẹ́ bí ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run òun tí jẹ́ Islam gan téèyàn bá gbọ́ yé ẹ rí i pé àlàáfíà ní látòkè délẹ̀ ohun táwọn èèyàn pè ní Islam tí èyí ṣe Islam onídàgbèsè ayé àwọn èèyàn rú lọ́dọ̀ ara rẹ̀ fúnra rẹ̀ àbí wọ́n jẹ́jẹ̀ mọ́ òun sì nira tí ń bá wọn òun sì ní ṣòro tí ń bá wọn tàbá ní a máa já gbogbo tó ń kálukú dì mọ́ra tó sọ pé eléyìí náà da eléyìí náà da eléyìí náà bójú mu ẹ rí wípé òun gbọ́n fẹ́ lè máa béèrè pé kí wàá ní àwọn fẹ́ ṣe gan gẹ́gẹ́ bí mùsùlùmí tó fà pé kò tí ì máa ti jẹ́ ìsìlámù tẹ́lẹ̀. gbólóhùn nǹkan kan tá a sọ wípé ó dọ̀tí ó kó èèyàn sínú. àti iṣẹ́ àtọ̀rọ̀ àti dúkìá a àtómi àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tá a kálẹ̀ yìí ló ní ní mọ́ ló sì ní ní dọ̀tí. ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní níbi tèèyàn mọ̀ pé èèyàn tó mọ́ wà èèyàn tó dọ̀tí ń ǹjẹ́ ẹ lè fi ọlọ́run ló tún fi ọlọ́run tún ní láyà tàwùú. àfàmọ̀nkánà múmìnà kàmọ̀nkánà fàásìkọ̀ wòkì náà ń pè ní fàásìk. láyà tàwùú ọlọ́run ló tún méjì wá ọlọ́run ni wọn ò ọmọ ádámà ní gbogbo wọn níran kan tó jẹ́ àwọn tí ń àwọn àwọn àwọn tá ń lọ ń pa lítírẹ́jọ̀ tá máa ń fi poem poet kan ló sọ̀rọ̀ yẹn nù ti rèdè lárúbáwá ó ní anásù mi ń jí hàtì tàmsílì àkìfà àkìfà tá a bá ní á wo àwọn èèyàn ọmọ ádámọ̀ tí ìbá ti pé nǹkan mi làfẹ́ fira wa wé bákan náà la rí àbúwò mò ń wàlúùmù hawa bàbá gbogbo wa ni adam ìyá gbogbo wa ni hawa ṣùgbọ́n lẹ́nu pé àjọra wa ní ti dídá mímọ́ wà ìdọ̀tí wà èrí wà nọ́ọ̀mì ènìyàn ìṣú wà nọ́ọ̀mì ènìyàn pòkí wà nọ́ọ̀mì ènìyàn mọ́mìn wà nọ́ọ̀mì ènìyàn. wà ná. minna salihun wa minna duna dhalik kunna tara'iqa qidada nínú ó ní àwọn ẹni rẹ̀ ń bẹnu àwọn àlùjànnú gan tún sọ yẹn ọ̀rọ̀ àwọn àlùjànnú tún nìyẹn wọn láwọn ẹni rẹ̀ ń bẹnu àwọn kálímà pé kì í sáwọ èèyàn nìkan wa minna duna dhalik ṣùgbọ́n àwọn kan à lè pè wọ́n ìdọ̀tí nù nínú àwọn náà láwọn náà síra wọn àwọn tó wọ́n gbọ́ kúrò àlẹ́ náà nàbí sallallahu alaihi wasallam. wọ́n tún ní nínú súra yìí náà wa anna minna al-muslimun wa minna al-qasitun faman aslama fa ulaika taharraw rashada. mùsùlùmí bẹ́ẹ̀ nù wa àwọn àjọyọ̀ ní sọ̀rọ̀ yẹn ومنا القاسطون القاسط هو صاحب القلب القاسي ان تقل ó yàtọ̀ sọ́kàn ẹni ọlọ́run wa huwa ba'id anil mafahimi diniya alislamiya n ti bẹ lọ́pọ̀lọ́ ẹ̀rọ àtọ̀sí tọ́lọ̀ fi ránṣẹ́ ọmọ yẹn náà sì ni ọwa ni ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé wọ́n ṣe islam wọ́n gbà fọlọ́ fa òláì tàtàhárà ọ̀rọ̀ ṣẹ̀dá àwọn ẹni ń bẹ lójú ọ̀nà wàá mọ̀ ẹ̀kọ́ sí ṣùgbọ́n àwọn tọ́ka wọn bá lè ń tu wọn. àwọn tọ́ka wọn bá lè ọlọ́run ní àwọn fi àdánwò náà yóò tún kàn fún àdánwò wọn. faman aslama awolaika taharraw rọ́ṣadà. nínú àwọn èèyàn nìyẹn àtàlùjẹ̀nu. ọlọ́run tún sọ wípé ǹjẹ́ a lè ti mùmíní òdodo ǹjẹ́ a lè ti hàn ṣiṣẹ́ eré ǹjẹ́ a lè fi wọ́n wé almustidin àwọn tẹ́ ń ba ilẹ̀ jẹ́ tẹ́ ń ba orí ilẹ̀ jẹ́ ǹjẹ́ a tún lè fi àwọn tí ń bẹ̀rù ọlọ́run ọba ká fi àwọn náà wé pòkì náà nínú àyà mi nìṣọ́ tó sọ̀rọ̀ ọlọ́run tún sọ nípa ọmọ ènìyàn bákan náà ó ní àwọn tí wọ́n ṣe iṣẹ́ ẹbí tó jẹ́ pé iṣẹ́ ẹbí la mọ̀ wọ́n mọ̀ ǹjẹ́ a lè fi wọ́n jọ àwọn tí wọ́n ṣiṣẹ́ eré nínú ẹ̀san tí ó wà jẹ́ pé sàwa àmà ìyá wọn mọ̀mọ́ tó hùn ní wọ́n ti jọ lọ ayé bẹ́ẹ̀ wọ́n ti jọ lọ àlùkìyámà tó jẹ́ pé ìhà tí kálukú kọ sọ́lọ́run láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni sàwáà tí ó wà rí bákan náà ìgbésí ayé wọn àti ìṣẹ̀mí wọn yóò gbé àtàlùkí àmọ́ wọn màáyá wọn ọmọ tó hùn kò lè jọra wọn ọlọ́run tó sọ ọ́ ní sọ́kùlù ó ní tá a lè fi ẹni tí ń lọ náà a lè fi wẹ́ ẹni tí ń lọ àlùjànnà rí ìyẹn jẹ́ ká mọ̀ fáwọn kan lọ náà wọ́n lè yá àbẹ̀rẹ̀ láì nínú àdáàbí kọ́lọ́n kó là wá o. kọlọ́n kó sá kó túbọ̀ lé àánú ẹ̀kún lórí wa o àwọn ayé àjẹ ká mọ̀ táwọn kan lọ náà tòun ìgbà bá gbọ́ táwọn yẹn kan sọ wípé ẹ̀sẹ̀ mọ̀jú ta ló sọ ta ló dọ̀rọ̀ náà lẹ̀ bọ́ọ̀nà ló dalẹ̀ amọ̀sí pàápàá kan ló kọ sínú ọlọ́run ló dọ̀rọ̀ náà lẹ̀ pé náà ń bẹ iná nǹkan láti mọ̀ wa kò dá ọ̀rọ̀ náà sọ kò dọ̀rọ̀ àlùjọ náà sọ tó ẹ má jẹ́ kẹ́nìkan ń tàn wá wípé eléyìí yóò wọ̀ náà ẹni tí wọ́n bá sọ pé ẹnìkan ń wọ̀ náà tọ́lọ́run sọ pé tọ́hún ń wọ̀ náà ìkọjá àlà nìyẹn ṣùgbọ́n tẹ bá bá Kùránì tẹ bá kàdé ibi tẹ́nìkan tọ́lọ́run sọ pé ẹnìkan ń wọ̀ náà ẹ tú bọ́ọ̀lù ti sọ pé ẹni tó bá ti nǹkan yìí o iná ni ó lọ tọ́lọ́run bá sọ pé òun jẹ nìkan yíyà tí ò sọ pé yà náà ni ẹ̀ tó àpapọ̀ ọlọ́run sọ pé òun jẹ yíyà ṣùgbọ́n kìí ṣe gbogbo kìí ṣe gbogbo àánú àyà àlùkùrán lọ́run ti sọ pé òun jẹyàn ìyá ó ń dákọ̀ náà bí ìyá míì specifically ọlọ́run dákọ̀ náà bóun ní káfọ́ ń tẹ̀sílù bóun ní kò ti tú àárín. ṣé kó òun wọ̀ pé àyìn tó ṣe yóò ti tó kó wọ náà kó náà bá a lè sórí ibú tẹ̀ níwájú ọlọ́run rẹ̀ lẹ́dẹ̀ẹ́ tí ó sọ fọ́rọ̀ ọlọ́run lòún sọ fáwọn èèyàn yóò mọ̀ bọ́lọ́run ọba gẹ̀ yóò mọ kẹ́ ẹ̀ tọ́lọ́wọ́ kẹ́ bọ́lọ́mbà síjú àánú wò tó ní kò wọ́n mọ́ eléyìí kò sọ́dọ̀ náà ṣùgbọ́n ti sọ́lẹ̀ yìí nínú ká máa kà títí tàbí kò láyé. ọlọ́run tún sọ kan pé sáà lè ti mùsùlùmí wé mújírìm nǹkan tọ́lọ́run fi wéra wọn ó pe ó pa àwọn kan ní ó tún pè wọn ní fájìr ó tún gbogbo nǹkan tí ò ni. wọ́n gbà tí ó máa ròyìn àwọn ẹni ó ló pè wọ́n ní ó pè wọ́n ní mùtákì àwọn tó ni. olùbẹ̀rù ọlọ́run nínú nínú iṣẹ́ táyé dáadáa bá a ṣe ni pé kò jọra wọn bẹ́ẹ̀ ni iṣẹ́ tàlùkìámọ̀ tọ́nu yẹn ń ṣe kò jọra wọn kò sì sẹ́ni kankan tí òun á ti ṣe tàlùkìámọ̀ ní sọ pé sẹ́ni náà bá lè jẹun náà kò sẹ́ni kan tí òun á ti ṣe tàlùkìámọ̀ ọwọ́ àlè jẹ́ kanu méjèèjì ìgbésẹ́rí sí téèyàn ò ní padà wá tún láyé tá a wà máa ń jẹ́ àlùkìámọ̀ àlùkìámọ̀ tẹ̀lé kúbúrọ̀ kò sẹ́ni kan tí ọlọ́run ní dáadáa kò ṣeé fi wé aburú bọ́lọ́wọ́ ò sọ alukuran kalẹ̀ bí ó sọ àyà yìí fún wa ó fún wa lọ́pọlọ tá a fi lè mọ̀ tá a fi mọ̀ pé ọ̀tún yàtọ̀ sósì nínú iṣẹ́ nìyẹn. nínú gbólóhùn ọ̀rọ̀ tá à ń sọ jáde lẹ́nu òjọra wọn wa ànábì sallallahu alaihi wasallam o kéèsì si apejuwe ń fi lélẹ̀ ni apejuwe kini kálímà tá ń tọ yìí bá ọ̀rọ̀ orí tó jáde lẹ́nu ọmọ èèyàn ọlọ́run fi wé igi kan tó tó rẹwà léèso ní nǹkan ẹ̀hù tó mú jáde tó jẹ pé ìpìlẹ̀ igi yẹn orí ló hù sí tó sì lọ ilẹ̀ yẹn pé ilẹ̀ ló mú nǹkan jáde orí igi kan tẹ́ wù lórí ilẹ̀ tawárì èso aládìdùn lórí ẹ̀ tó jẹ́ pé rúùtù ẹ̀ inú ilẹ̀ tá a wà iná ló wọ̀ lọ. tá a wá lè fi ọ̀rọ̀ orí tọ́mìyàn sọ jáde lẹ́nu tó fi lè sóríire tá a ti wé nǹkan àdídùn tá a ń ka lórí ẹ̀ kì í ṣe gbogbo gí la máa ń yabẹ̀ kì í ṣe gbogbo igi lèso la máa ń lọ díẹ̀ tàbá bèèso lórí wọn àfi tọ́mìyàn máa ń bùkátà tó jẹ́ aládìídùn. ó ní náà ni irú a máa mú oúnjẹ rẹ wá fọ́mi èèyàn ní gbogbo ògbà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ẹ̀ tíńsínà ẹ rí i pé àsìkò ẹ ti dé inú gbogbo èèyàn máa dùn wọ́n lè sọ pé sí wọ́n mango yìí torí mango ló dé nísìn sọ pé ah, ọlọ́run ní fún ọmọ yẹn ló ń jẹ rẹ̀ bí ibùn ìrọ́bì hà pẹ̀lú ìyọ̀nà ọlọ́run tọ́lọ̀ bá ní wọ́n ṣe so mọ́ kò ní so mọ́. ọlọ́run ní bó ti ń fàpèjúwe lélẹ̀ nìyẹn o. bẹ́ẹ̀ náà làpèjúwe mí inú ayé àtúntẹ̀lé tó jẹ́ ti kálímà ti ń kàn bí ifá ọ̀rọ̀ bú tó jáde lọ́mọ lẹ́nu ọmọ ènìyàn. wọ́n wá ti wé igi kan tí a fà tu tàbí tó tó fi múlẹ̀ tó a jẹ́ pé ó yẹpẹ ó lẹ ó lẹ púpọ̀ kò di kò rẹ́sẹ̀ walẹ̀ tí ò ní máa làwọn amáná àmì ń kọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò lè tí ò tí ò tí ò lákàtí tọ́mọ èèyàn kà fún nusratu Ibrahim ayah twenty four to twenty six nínú ọ̀rọ̀ ọlọ́run tún ní ọ̀rọ̀ rí a máa gòkè lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ ẹ̀rí náà bákan náà sì ní. ọlọ́run máa ń gbé lókè. nínú iṣẹ́ nínú dúkìá ńkọ́ ànábì wa sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ní gba sàárà kan àfi tó bá jẹ́ pé ìpìlẹ̀ sàárà yẹn ó mọ́ àbí wọ́n pé sàárà tó nìyẹn sì yẹn ìpìlẹ̀ rẹ̀ sugbon to tó bá jẹ́ owó dọ̀tí owó èrí ọlọ́run ní gbà. ọ̀pọ̀lọpọ̀ gbàgbà láwọn èèyàn máa ń béèrè irú fatiwa tó jọ bẹ́ẹ̀ ń pe ọtí ní ta o ọtí ní lágbájá ń ta ó sì lówó gan ó lọ́lá gan kódà òdi mọ́sálásí mẹ́ta tó kọ́ ọlọ́run ní gbà ọtí ní ta ẹ̀hún a lè sọ bóyá ń tọ́tí ó tún ń ta sun bóyá owó oṣù ló fi kọ́ mọ́sálásí kò sí tó burú bẹ́ẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ọtí ní ta ọwọ́ àdìmọ́sálásí mẹ́ta tó kọ́. kò síṣẹ́ rẹ o iṣẹ́ àlùkìámọ̀ ló ṣùgbọ́n kí iṣẹ́ àlùkìá tó ṣe ìdíje sí rẹ torí ká lè ti ká lè gbọ́ yẹn. ó ní ọlọ́run ó ní ọlọ́run ní gbà. àmẹ́bí wa sọ́lọ́ sọ́làm ó tún ní ẹrú kan ò ní ṣe sàárà kan nínú owó tó mọ́ ọlọ́run jùmọ̀lá mọ̀sárídọ̀ nínú èdè ó ní ọ̀láyàkúbọ̀lù lọ ilà tọ̀yì ọlọ́run sì ní gbàǹtó tẹ́lẹ̀ èyí tó èèyàn ṣe yẹn ọlọ́run ọba subhanahu ọtọ ta'ala jẹ́ arahman yóò gbà bìyẹ̀míìnì pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ ọ̀tún ilẹ̀ náà àdìsí yẹn pé ọlọ́run ọlọ́run ọlọ́run olóhùn lọ́wọ́ kódà bẹ fún yorùbá ọlọ́run wa tiẹ̀ ti rí ọlọ́run sì mọ̀ tún ẹ̀ ti rí tá a máa ń sọ̀rọ̀ pa àkídà àdìọ́kàn mùsùlùmí ntọ́lọ̀ ń bá wí ni ẹja lánà wí ti já àkídà nù. ńgbà tí ẹ bá fi wéka bóyá èèyàn kan bí tiwọn náà wàlà wàlà tẹ bá mi sọ pé ni ẹ tún máa ṣe kì í sọ lọ́wọ́ tẹ bá sọ pé bọ́wọ́ nígbà tí òjò tiẹ̀ bọ́ọ̀lù afọ sì afọlọ́run wéré ntọ́lọ́n bá wí oníkàtúrò yẹn ní tó bá pèrè oníkàtúrò yẹn nínú Sahih Muslim nínú àdìsí míì ọlọ́run ọba subhanahu wa kò ní gba ìrun ọmọ ènìyàn kan tó kí tí ó sì mára yẹn ni pé tí ò ṣe àlùwàlá àbóyẹ kó wẹ̀wẹ̀ mára kò mọ́ kò wẹ̀ gẹ́gẹ́ bí òsè nígbà sàárà kan min galul nítorí múnú dúkìá gbogbo mùsùlùmí tó wá jókòó ti pé ìwọ náà wàá fẹ́ mọ sàánà èèyàn nísìn ara ò ọlọ́run nígbà torí nǹkan pè ní galul ní nǹkan mú nínú èrè nǹkan ogun tí wọ́n kó jọ tó jẹ́ ti gbogbo dúkìá tọ́lọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ka fáwọn aláìní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ dúkìá gbogbo àwọn ẹni ọlọ́run òun náà pè ní galul ẹnìkan wá rọ̀ sọdọ ẹ̀ ń kì í sànú àwọn èèyàn torí àwọn àkọ́kọ́ ẹnìkan jí owó ìjọba a ah, bàbá yẹn ó láàánú gan lóòótọ́ ìjọba ṣùgbọ́n ah, a ọmọ sànú àwọn èèyàn ẹ ẹ̀ mọ iye owó àwọn èèyàn tó kó èèyàn mélòó ló àwọn adájọ́ kan mẹ́rin làákà ti dà ẹ wo owó èèyàn tó kó owó èèyàn tán mílíọ̀n ó sì yẹn wá mílíọ̀n láàánú àwọn inu musulari imam ahmad lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní ọmọ èèyàn ní kó kò ní kó owó kan jọ tó dúkìá kan nínú haram tí wàá máa ná tí wàá ti bẹ̀rẹ̀ àlùbáríkà kò ní fi nǹkan yẹn lẹ̀ sáyé nígbà tọ́jọ́ alẹ́ tọ́jọ́ alẹ́ rẹ̀ bá dé tó lọ fi sáyé nínú tí ó ti náà tí ó nà ń bẹ̀ èyí tó fi ilẹ̀ náà wọ́n mọ̀ ti kó náà mọ̀ ni. ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í pa aburú rẹ pẹ̀lú aburú tẹ́nìkan bá ń ṣerú ẹ̀ yorùbá sọ pé ìtọ́ni fi ń fọ̀gbẹ́ ọwọ́ akún kàmá ànákùn tàǹtìkùn lẹ́yìn náà ti ń wíwù náà ló ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa pa aburú rẹ pẹ̀lú dáadáa ìyẹn dájú ó ti sọ wípé òun ṣàbùrú mọ́ dáadáa lókù tó ń mọ̀ ṣe bá ti kọjá nítorí sì kọjọ nínú ọ̀nà tí ò da òun ló fàmọ́ ní àádà ọlọ́run bá tún padà síbẹ̀ fà nìtàkìmù lọ́ọ̀ mí lọ́ọ̀ wí òyìn tún kówó jọ lọ́nà haram lápèjúwe a sọ pé ẹni tó o ẹni tó kó jọ kọ́ là o ẹni tí ò dá kan mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sì ni kódà àwọn tó tiẹ̀ wàá kó nǹkan jọ lọ́nà tí ó jẹ́ pé kò bá tọ́lọ́ mu tó jẹ́ pé ọ̀nà èrí ni tí wọ́n gba Islam lójú ayé ànábì sọlọ́lọ́ sálám èyí tó ṣe dáalẹ̀ bẹ́ẹ̀ wọ́n dáalẹ̀ bí àwọn oníyàwó mẹ́jọ bí oníyàwó mẹ́wàá ànábì sọlọ́ sálám wọ́n ní star mi nìbú náà rúbà yá mú mẹ́rin nù wọn tó bá wù ọ̀kọ́ fáwọn tó kulẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gba Islam náà lónìí tí ọ̀rọ̀ ìsìláàmù yìí tó gbọ́ wà tó gbọ́rọ̀ nǹkan Ọlọ́run tọrọ yìí ìyìn tó bá yẹ ká ṣàtúnṣe nínú ti ń bẹ lọ́wọ́ ẹ̀ pẹ́sẹ́ntìlì á ṣàtúnṣe ẹ̀ kíákíá kíákíá àní sọ pé tó ń kó ẹ̀sẹ̀ gbà sílám bọ̀tá àní wọlé ẹ̀ irú àwọn kan tá a lè tá a lè tá a lè dispose ní àní wó ilé ẹ̀ èsì owó tí ó sì fi kọ́ àní sun ọkọ ẹ̀ tó rà nínà ṣùgbọ́n yóò fi sẹ́yìn ẹlẹ̀ kíákíá ara tó gbà nìyẹn èyí tó bá ṣe é ṣàtúnṣe ní yárayára torí kó gba islam ló ṣàtúnṣe ìyẹn gba ìdúkọ̀ ló fi sílímì káfà lọ́lọ́run wí ẹ kó sínú islam kàtàkì tán ẹ mọ̀ tara yín ọlọ́run wà látàbí tábìlì ó kò tó wá ti ṣe ìtọ́nù ẹ má jẹ́ kí ṣètọ́nù mọ̀ ṣe nǹkan lọ́sọ̀ fún yín bí àkòsí tó burú nú eléyìí báwọn ọ̀sẹ̀ báwọn kan làwọn ẹ̀bá alájí ni ẹ̀bá iná làlájí ń ṣeun. ẹ̀ ń chífù wọn mú wà kan lẹ́kọ̀ọ́ mọ́sálásí wà kan lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n àwọn gan àwọn gan wà ń bẹ̀ kò tó wá ti ṣètọ́ ni. ìtọ́lọ̀ ń bá ẹ̀ńtọ́rọ̀ ìsìláàmù bá yé kò sẹ́ ẹ̀ńtọ́lọ̀ ò lè fi yé kò yé sọ kò ní nǹkan ṣe pẹ̀lú kéwù kó tó di pé yìí bá a ti ń sọ yìí náà ni ó sì lè yé nìkan jẹ́ nìkan lọ ẹni tó bá ti yé má wo agbọn tí ò tí yé àwọn èèyàn láti mọ wá tí wọ́n ṣe àwíjàre bú pípọ̀ bára náà lọ́n pa tayé agbègbè àwọn ọ̀gá rẹ̀ ó pẹ́ wọn lẹ́ni tẹ́lẹ̀ tó sọ pé òun ò ní kọ́lé láyé tọ́lọ́gà tó kọ́ òun sẹ́wọ̀n sí kọ́ òun sì ní gun mọ́tò bọ́bá lọ́wọ́ tó pọ̀ ọ̀rọ̀ fọ́gà ẹ̀ kọ́lé fọ́gà rẹ̀ kò sí tó burú ń bẹ̀ ṣẹlẹ̀ àárín tó ṣe mọ́jọ́ ìmúrú ẹ̀ní rẹ̀ lórí ẹ̀ pé eléyìí wọ́n ti àtàtì ti rin eléyìí nítorí fọ́gà wọn tí òun kò tí ì ṣe dáadáa fún òun náà ò ní ṣe dáadáa. lọ́dọ̀ àbí ìhòòrè rà bí ọlọ́ọ̀ tá a àná ìwà sọ̀rọ̀ ọba mímọ́ ni o kò sí nígbà kankan mọ́ àdéhùn mi tún nìyẹn. ọlọ́run sì gbogbo ní láṣẹ ẹrú tó àwọn òjíṣẹ́ láṣẹ kíláà kíláà tó pa àwọn òjíṣẹ́ rẹ̀ ó ní ẹ̀yin òjíṣẹ́ yá gbogbo ẹ̀yin òjíṣẹ́ gbogbo ẹ̀yin ọlọ́run àwọn ẹ bọ́lá náà ti fa gbọmọ mi láti ẹnìyẹn nínú àyà mi nínú àyà ti bakora one seventy three ọlọ́run yá yọ lèdí náà àmànú gbogbo ẹ̀yin mùmínì náà kò lówó ní tọ́jú ìbá àti márùn zàkínàkùn nta àtẹlásìkì tó jẹ́ mímọ́ òní ẹ máa lò ọlọ́run jẹ́ ká mọ̀ pé ìtí ò mọ̀ ń bẹ́ ń bẹ́ tó jẹ́ pé ọlọ́run náà ló pèsè ẹ̀ kẹ́yìn kan máa wá fi kọ́ wá lóun gbọ́n dérébéré òun gbọ́n dénú kó máa wá fi ọlọ́run ṣe evidence against ọlọ́run la haula wala quwwata illa billah ìpèsè bọ́ọ̀lù náà ló dá ilé yìí náà ẹsẹ̀ lè ní kí ẹ̀yìn máa mú ti ṣe bọ́ọ̀lù ló dá ṣègbòntò ọlọ́run sì ń sọ pé nínú tó ń dá láti dán yín wò èyí tó máa ń bẹ́ńbẹ́ èyí tí ò máa ń bẹ́ńbẹ́ nínú gbólóhùn ẹnu àgbọ̀dọ̀ sọ ń tẹ́ ntí yorùbá máa ń sọ pé ntó wọ ẹlẹ́nu lẹ́nu nílùfẹ́ lẹ́nu ẹ̀ sọ àtàmùsùn ní kọ́lé lẹ́yìn èèyàn sọ̀rọ̀ ọ̀daràn nínú ìjọba àtayé ìyẹn sọ̀rọ̀ dáràn kìí ṣe ń tó wọ ẹlẹ́nu lólùfẹ́ nu ẹ̀ sọ ó dáa kí ìhùn sọ ẹnu ẹ̀ ká tó wá sọ pé ń parọ́ àlùkìámà kódà àwọn kan sọ pé bó ti wu ni wọ́n tún pè ìsìláàmù nímọ̀lé wọ́n tún ní wọ́n ti wu ni lèèyàn sì mọ̀lé ẹni wọ́n tún pè ìsìn ìsìláàmù nímọ̀lé yẹn pé bó ti wu àwọn làwọn ó ṣe ìsìláàmù yẹn táwọn ẹnìkan ò ní sọ pé bó ti yẹ káwọn ó ṣe é nì ṣé bọ́lá wọn bá ti gbé ẹ̀sìn kalẹ̀ nìyẹn bọ́lọ̀ ti fẹ́ ká sìn ńlá sìn kó tó lè rí bá rí ọ̀nà ẹ̀ kọ́lọ́n kó ṣe rọrùn o nínú gbogbo iṣẹ́ èyí tó yẹn náà ni tí ó kúrò níbi mi àti mi àtijọ́ rẹ ni lójú kò sì nígbà kan àti èyí tó bá mọ́ ọlọ́run ní gba nǹkan kan nínú àwọn gbólóhùn àti tó bá jẹ́ rẹ̀ sọ pé ilé ìyá sàádùn tọ́ ọ̀rọ̀ orí tí yẹn bá sọ àwọn mọ̀láka wọn dìde àjò ẹgbẹ́ dókè lọ́dọ̀ ọlọ́run ẹnì wọn kírun lẹ́yìn anabi njọ kan sallallahu alaihi wa sallam imam wa pẹpẹ rabbana sami Allahu liman hamida ẹnìkan náà tó kírun wa sọ wípé anabi sallallahu sallam sami Allahu liman hamida ẹnìkan náà tó tù lẹ́yìn wa pẹpẹ rabbana walakal hamdu hamdan tayyiban mubarakan fi. nígbà tí anabi sálámà sọlọ́lọ́ sọlá kò kọ́ wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ó ní ta ló wí gbólóhùn yìí kò ẹ̀rú ti ń bà ló bá lóhùn onígbólóhùn yẹn àwọn mọ̀láìkà wọn rọ̀ọ̀ṣì ẹ̀ lọ́sọ́mọ̀ ni ni ló fi de ló fi di súnà torí ta bá sọ pé súnà tẹ̀kìrì rẹ̀ wà bẹ́ẹ̀ ntí à ń ṣe kìí ṣe gbogbo jíjẹ́ súnà pátápátá ló jẹ́ pàdánù ìlú kọ́kọ́ ṣe ntí à ń ṣe tó dẹ̀ bá wọn fọwọ́ sí ara súnà ànábì sọlọ́lọ́ àṣálà ní torí kí ni làánà òun láyà kùtù nínú ntọ́lọ̀ fi kí ànábì ní pé kìí dákẹ́ lórí rọ́ ńgbọ́ ẹ kó kọ̀rẹ́ kìí dákẹ́ lórí ẹ̀ gbàdó tó wá kó láyé yẹn tọ́lọ́ sì ní òun ti pé ẹ̀sìn kánàbì tó kó láyé ńlá òfin wá ní ìtàfẹ́ rọ mọ́ èyí ti wà ńlẹ̀ náà láàmú wí kẹ́wàá máa mẹ́rin wá pé lẹ́nìkan inú gbólóhùn kan tó sọ gan tẹ́sí pé ànábì ló kọ́ wọn láwọn màláíkà wọn jíjà ju ẹ̀ ni bí gbólóhùn ti dáa tó lójú ayé tí ó mú ìsìláàmù wá nìyẹn sọ fún mi pé ìsìláàmù yẹn ò pé fi lọ tó ju padà lọ́dọ̀ lè gbà pé ká mú wá sì àwọn ara ká máa yẹ àkídà wa wò ká máa yẹ ṣe sí ọ̀rọ̀ tá a sọ sí tá a ṣe nínú ẹ̀sìn ká máa yẹ wò ẹ̀sìn yẹn ti pé ibẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí ó sì parí ìkẹ́ rẹ̀ lé wa lórí ọ̀rọ̀ bíi alánà islam dínà ó sì pe ẹ̀sìn islam ní ẹ̀sìn tòun tóun tẹ́wọ́ gbà lọ́dọ̀ gbogbo ọmọ ádámà tó wá lọ ayé nígbà tá a bá padà lọ́dọ̀ ọlọ́run bá pátápátá. bẹ́ẹ̀ náà lọ́wọ́ ní tẹ́wọ́ gba ẹrú kan tó jọ́ mi yàn àbí kó jẹ́ mùmínì tóró ń ló mọ́ mùmínì lẹ́nu tó jẹ́ pé ó mọ́ lọ́kàn ó sì mọ́ láhán ó sì mọ́ lára torí kíni torí imánu ti ń gbé inú ọkàn yẹn àwọn kan imánu wọn lẹ níwọ̀n bá bó ṣe mọ́ ń jọ́nà lọ́hùn ló jẹ́ yáà níbi sọ̀rọ̀ lọ́sọ̀lá ó wà ní suratul Hujurat sura forty nine. wọ́n wá ń ṣe ìyàn yìí pé ah, nígbà tẹ kúkú mùsùlámù dé akúkú báyìí gbà aṣágbàtọ̀ lọ́hùn nígbà tí wọ́n ṣàánú ànábì wọ́n gba ìsìlámù sallallahu alaihi wasallam láyà bá sọ̀kalẹ̀ kí yá yá wọn sọ fún wọn o pé látàmú nú àláyà ìsìlámù kan. ẹ má fi ìsìlámù ṣèrègùn lémi lórí o balillahu yamunnu alaykum man hadakum lil iman ọlọ́run ló ní ìrègùn lóyìn lórí tó yẹ kẹ́ islam tó tẹ̀ bá sí ìsìláàmù ni kì í sì bí rere lẹ́ẹ̀dẹ̀ sí nínú àyè méjì tí lọ́dọ̀ náà ẹ̀yin kọ́ lẹ tẹ́yìn òsì ìsìláàmù kò pa èmi lára iṣẹ́ tó lọ́n fìrín mi ni pé kí n wá jíṣẹ́ fún gbogbo àgbáńlá ayé mo sì ti ṣe èmi ti mú tèmi kò ń bẹ̀ ẹ̀yin kọ́ lẹ́nu ọ̀sán pé ẹ bá mi ṣe ìsìláàmù bùkátà ọlọ́run ni tó tẹ̀ wá lórí ba fún ní túláàsì afẹ́ àkọ́ bí yẹn ṣe ìsìláàmù gan tí ò dọ́kẹ̀ kì í ṣe ìsìláàmù tọ́lọ́run ibi tí munafik tó ti dáràn wájú ọlọ́run yẹn munafik kírun munafik gbàwẹ̀ munafik ṣe hajj munafik ṣe oyo zaka ṣùgbọ́n wọ́n gbà lọ́wọ́ ìtúláàsì ni níbi tí ìjọba wa ti máa ń gbà lọ́wọ́ ìtúláàsì kì í ṣe kó kanlẹ̀ sí nǹkan yẹn sí náà kì í ṣe kó kírun torí tọ́ náà ó sá fún ẹjọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èyí tí mọ́mìnì fi jẹ́ ní náà ní pé ìrántí ọlọ́run bá ń jẹyọ lẹ́nu ẹ̀ gbogbo àti nínú ọkàn ó rántí ọlọ́run lọ́kàn ó sì rántí ọlọ́run nínú gbólóhùn ẹnu nínú àwọn gbólóhùn tó dáa ó ní ká máa sọ subhanallah ká máa sọ la ilaha ká máa wí allahu akbar náà máa sọ pé o dágun ọ̀rọ̀ tí ọtí ń sọ fún rẹ kó o sàgbákò níbi tí subhanallah yìí wà gbólóhùn Allahu akbar wà la hawla wala quwwata illa billah ó wà ń bẹ alhamdulillah ó wà ń bẹ ẹ wà àwọn gbogbo gbólóhùn tí ò tí ò tí ò tẹ́pẹ́ ẹni tó bá gbọ́ gan-an tí èso ń lówí ó yẹ kó kó bírèkì ẹsẹ̀ kó jẹ́ kátẹ́gùn kọ́kọ́ fẹ́ lọ náà ká tó wá àtẹ̀ntì ń wí gbólóhùn rú yẹn. nínú àwọn tí ó jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó máa rọrùn kí mùsùlùmí kí ẹni ẹrú ọdún ọlọ́run kó máa jẹ́ni ni kó máa jẹun tó mọ́ kó máa jẹun tó nínú nǹkan tí sì máa fa kéèyàn ó máa jẹun tó mọ́ kéèyàn ó jẹ́ òun ni kó máa jẹ ìdọ̀tí gbogbo tí èèyàn bá jẹ tí èso ọ̀nà ni. eléyìí ń lágbára púpọ̀ jù. nínú nǹkan tí a sì tún gbọdọ̀ jìnnà sínú ọ̀rọ̀ onírọ́ àtọ̀rọ̀ ẹ̀yìn àtòfófó àtẹ̀ébú àtẹ̀rí èké gbogbo eléyìí orí ahọ́n ni ti ń jáde àti ìbúra rọ́ ìbúra pòkì. ọlọ́run ròyìn àwọn ẹni mímọ́ ó ní tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ kẹsànkẹsàn àárọ̀dù àánú wọn ó ṣẹ́rí kó ń bẹ̀ tí wọ́n bá rí gbọ́ bí táwọn èèyàn ti ń sọ̀rọ̀ sọ wọn gbójú kó ń bẹ̀ wọ́n sì dìde kó ń bẹ̀ wọ́n á sọ wípé lánàá àmàlú náà wà dákun àmàlúkùn sàlámù nà àlékún ẹ máa ṣe tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ àwọn èèyàn sọ báwọn kì í ṣe gbólóhùn tó dáa lè sọ lẹ́nu yẹn sàlámù nà àlékún kì í ṣe pọ́ńtàlámù sí wọn sàlámù àlékún yẹn ni pé ẹ̀yin ẹ máa ẹ máa yọ̀ǹda yín ẹ máa ẹ̀yin ẹ máa bá ti yín lọ náà ti fẹ́ kí mùsùlùmí ó jẹ́ nìyẹn wọn wà ní lánàá tàbí ìjàhìlín àwọn òwò àwọn ẹni tó fọ́nú fọ́ra láti máa bá tó pọ̀ kí wọn máa sọ̀rọ̀ ẹni tó fọ́nú fọ́ra lánàá tàbí ìjàhìlín àtàlẹ́ mẹ̀kan láti máa jókòó tì bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ tó dáa. nínú e, òun ni àgáni orin tí di èérí láwùjọ music là ń wí o ọlọ́run pè nínú sọ́kùn lùkùmọ́ ní láwàl hadith ọ̀rọ̀ ránran ọ̀rọ̀ kátàkátà ibnu Mas'ud halafa billahi salatan salata marra ó fọlọ́n búra oní mísíkì na ló ń gbà lérò pẹ̀lú láwọ̀lì hadith pé inú ọ̀gá onítàsínú irú ni mọ̀sán di wa ó sì tù wá lọ́dọ̀ ànábì láti kékeré ọ̀rọ̀dí àlọ́ọ̀tàlá àná inú àgbà sàádé tó jólúmọ̀ ni ó fọlọ́n búra lẹ́ẹ̀mẹ́ta pé mísíkì láwọ̀lì hadith ni tẹ́ bá wo ohun tí dálẹ̀ mi táwọn èèyàn gbádùn orin dé subhanallah wàlà hawla wàlà kúwàtà ìlà bìlà. mùsíbà ti ń bẹ́ńbẹ́ èérí ní kó sínú ọkàn ọmọ ènìyàn ìyẹn lè máa sin náà bí aláìsìn torí pé orin ti gbà lákàyè èèyàn lè dẹni tí ó máa sin náà bí aláìsìn náà torí pé nítorí jọmọ sọ lọ́wọ́ yóò máa kó ìṣesí yóò máa kó ìmọ́lẹ̀ ẹ̀tọ́ kó lọ́kàn ẹ̀. ìlú kan tó fi jẹ́ pé àwọn olùmọ̀ọ́ka ntó lè fa ọmọ èèyàn jẹ́ èrí kó má jẹ́ nìkan náà àwọn tó má tó bá jẹ́ ní ti ń gbọ́ orin. ní jẹ́ pé a lè pín nǹkan yẹn sí bí ọ̀nà méjì orin ń bẹ tó jẹ́ pé wọ́n lu nǹkan kan sí nínú mọ́ọ́lọ́ àbí jìtá tàbí lùmíì. ṣùgbọ́n nítorí fóṣù ẹ̀ níta wí jáde lẹ́nu ọ̀rọ̀ burúkú ni kò dáa téèyàn gbọ́ kódà kó mọ̀ dòrin irú ẹ̀ làkọ́ ṣáájú kò dáa téèyàn mọ̀ tẹ́tí gbọ́ àwọn tí wọ́n bá sọ ń lùtì wọn wá ní sàlámù alaykum lánà tàgẹ̀dì àdìlẹ́ wọn yà yọ̀ọ̀dà pé àwọn sọkúsọ làwọn eléyìí mọ̀ sọ ẹ̀wọ̀n wọn jókòó sí wọn bí wọ́n bá ti jókòó síbi tí wọ́n wà ń gbọ́ lẹ́nu wọn wọ́n sì ṣe mùsíṣà kápẹ́pọ́ iná kọ́ mẹ́. òmíì wà tó jẹ́ pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu èèyàn tó ti kọrin ọ̀rọ̀ rẹ ni ṣùgbọ́n wọ́n lu mọ́ọ́ ló ń bẹ̀ ìyẹn ni mazamir wọ́n lu gángan ń bẹ̀ wọ́n lu omele ń bẹ̀ wọ́n lu sakara ń bẹ̀ wọ́n lu ṣẹ̀kẹ̀rẹ̀ ń bẹ̀ wọ́n lu agogo ń bẹ̀ wọ́n fọ fèrè ń bẹ̀ gbogbo ẹ̀ ló kún ọ̀dọ̀ àwọn tẹ́ ń pè lólórin mùsùlùmí olórin islam bó lẹ ti gbọ́ yẹn mùsùlùmí jẹ̀mọ́ mùsùlùmí bó lẹ ti gbọ́ irú eléyìí rí pé àwọn ẹ̀yìn gbọ́ music àwọn olórin islam lẹ máa ń gbọ́ orin wọn tó jẹ́ pé nǹkan kan náà ni wọ́n ti jọ ń lù. ìyẹn ni a sọ wípé Ibn Mas'ud radiyallahu ta'ala ni ó búra wípé láhùl hadith ni ọ̀rọ̀ ránhùnránhùn tí ò lérè òun ni mo rí ẹnìkan ó ń study ó fẹ́ ṣẹ̀zám yunifásitì ló wà ó sì gbé Wàsíù Àyìndé ó gbé sí ó gbé sétí nínú headphone ó sì ń kàwé lọ́wọ́ ìdánwò tó fẹ́ ṣe ó ń sọ̀rọ̀ bá gbọ́ Wàsíù òun lè rí nǹkan kan mí ṣe bóun ṣe gbọ́ etí ló wà òun sì study lọ ló sì ṣe exam lọ́la nílẹ̀ lágbáwá wàhálà ìlàbí ó ní òun lòun fi lè rí nǹkan ha ní tó sì ń ka ti lè yé ibi tó ń wọ̀ ní ara dé kò sì gbọ́ kò lè play ẹ̀ torí táwọn supervisors bá gbọ́ tí èsì pé tí ló gbé sí yóò dé ẹ̀ ó parí ẹ̀kọ́ nìyẹn eléyìí ni màá gbọ́n kò sì ní kíkísẹ́ẹ̀tì síbi tí wọ́n ti yẹ ilé òunjọ́ kan tí wọ́n bá ń bẹ̀. ni mo fi sọ wípé kéèyàn gbọ́rọ̀ ọlọ́run yé kò mú ti kéwú lọ́wọ́ ṣèǹtọ́ náà ló lè sànú ẹ má retí pé ó dìgbà tí ẹnìkan bá ṣe tiẹ̀ kẹ́yìn náà tó ṣe tiyín kódà ọmọ kò gbọ́dọ̀ retí ìgbà tó bá yé bàbá rẹ̀ kó tó ṣe é tó bá ti yé òun òní kó bẹ lọ́hùn bí ó ṣe lo òun nírinṣẹ́ fún bàbá tiẹ̀ àbóbi ẹ̀ àbọ̀ rẹ̀ tiẹ̀ tí ó fi yé àwọn náà. àyẹ̀fàsìkò wá ṣòfò ká tó sin náà torí pé ìgbà díẹ̀ là ń fà lò nínú sẹ̀mí ayé wa. pẹ̀lú pé àwa ń sọ wípé ká má jẹ nǹkan èrí káwa náà má sì jẹ ẹni èrí. ọlọ́run ọlọ́run ó fi dáadáa kan sí mùsùlùmí lọ́kàn láwùjọ wa yìí òun náà ni kí wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n ṣe hajj tọ́pìkì kan ni ìwọ́n mo ti ń lérò pé mo fẹ́ sọ mo fẹ́ sọ ìdí tí òjá tí òjá ẹ̀ma bí mo ti fẹ́ sọ ni wípé ó fara ó jọmọ́ polówó wà sí ká ti ń ṣe kì í sọjà láńtà àwọn èèyàn nífẹ̀ẹ́ kí wọ́n lọ sí ilé ọlọ́run Baitul Atiq Baitullahil Haram kí wọ́n lọ sí náà ń bẹ láwùjọ wa gbowó ṣe wọ́n tó yìí wọ́n nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn wòye tí hajj dìde ní lọ́dọọdún kò sọ́dún kan tí ò mọ́lé gbogbo ọdún lérò ti ń pọ̀ sí kò sì sówó. àwọn ẹlòmíì ń bẹ tọ́lọ́wọ́ rọ̀ lọ́rọ̀ wọn á ní ah, èèyàn méjìlá ló ń fẹ́ lọ nínú dúkìá wọn lọ́dún ẹlòmíì á ní lọ nínú dúkìá wọn lọ́dún ló sì ṣe bẹ́ẹ̀. yóò mú nínú owó yóò sì ráhùn làwọn kan bá ṣíjú síbi pé nígbà táwọn èèyàn lè máa kóró owó ilẹ̀ six hundred thousand seven hundred thousand eight hundred thousand àti jù bẹ́ẹ̀ lọ. owó pé àgùnbàlù lọ àgbé ilé lọ àdé sílé kan lọ́hùn ní ìsìn náà ti mọ̀ pé yóò jẹun àti ayọjọ́ tí ó lò lọ́hùn nísìn. pàápàá jùlọ àwọn tí ìbá ti pé stéètì náà ń bá lọ fún iṣẹ́ hajj ó súnmọ́ one million. wọ́n á ṣàkíyèsí pé bí wọ́n ti ń lọ hajj kan ó yẹ ká mọ ẹ̀sìpẹ́ẹ̀tì pé bóyá inú oṣù kẹsàn Ramadan bóyá làwọn yóò mọ̀ múra hajj lóṣù kejìlá ṣùgbọ́n wọ́n hàn sí wáyé pé ti ń lọ hajj kan làwọn èèyàn múra kódà àwọn kan ò tí ì kan dé táwọn kan ti múra ìtí ń sanwó ní hundred thousand bó ti lágbára san ju lọ pé òun ibẹ̀ làwọn èèyàn kan ti wá yọjú tàbí pé táwọn èèyàn lè mọ àmọ́wó kalẹ̀ báyìí báwọn fẹ́ ṣiṣẹ́ tọ́lọ́n tówó yìí ti pọ̀ ó yẹ káwọn plan báwọn sì mọ ìwọ̀n gbá dájú ẹ̀ wọlé síbi ètò àlọ àṣì hajj níka bí ọdún méjì sẹ́yìn nísìn ìròyìn làbárè pé àwọn èèyàn sanwó ọlọ́run ló mọ iye mílíọ̀nù èèyàn tó sanwó ọmọ jẹ́ sọ pé táwùsàn èèyàn tó sanwó hajj tó ra tí ó sì di kọ́bọ̀ bá ń bẹ̀ mọ́ torí báwọn ọ̀dájú gbabẹ̀ wọlé níbi kíni ákìlò àmúwálì náà sì lè bá a pè inú jẹ́ ká mọ̀ yìí pé ṣé púpọ̀ dúkìá òun lè rí tọ́mì yẹn jẹ láyé ni àbí wọn bá ti ń tín tọ́lọ́mù bá jalè lọ́wọ́ tó yáyọ ọkà lórí ẹ̀ kò láàsọ̀ wá àti tàǹsẹ̀ nìyẹn sọ́márì ẹ̀ nìyẹn tá a bá fẹ́ gbé wá ní béèrè tẹ̀síbíkì practical question ṣé fifty naira ìlówó ẹ̀yin èèyàn jù ní ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam tó wá lọ́nà halal àbí five hundred naira tó wá lọ́nà haram ṣé five hundred naira tó wá lọ́nà haram ìlówó yìí jù àti tó wá lọ́nà halal ńlẹ̀ bùkátà sí jù tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ lọ́n lé lórí àbí five thousand naira tó wá lọ́nà haram ṣé five thousand naira tó wá lọ́nà halal sóun lówó yìí jù àbí five àbí fifty thousand ibikíbi tó wù tilẹ̀ òkú yọjú ìbàjẹ́ ọ̀nà haram intanet kọ̀ọ̀kan máa rọ̀ lọ́kàn tí ì bá ṣe páàní yẹn gbogbo wa jọ tọ́ lọ́hùn ó yàtọ̀tọ̀ bí mọ́ni wọn bá ṣe mọ́ láti lè máa rọ èsì táàkùn béèrè tẹ́mi ò tẹ bùkátà èsì lórí ẹ̀ pẹ̀tẹ́kẹ́ nǹkan kan máa rọ̀ lọ́kàn bí mọ́ni wọn bá ṣe mọ́ láti lè máa rọ̀ torí ẹni tí ọlọ́run bá sàánú délẹ̀ yóò sọ pé àníkówó sáà ti dé gbọ́n ṣe rò lọ́ntì ẹnu ẹsẹ̀kẹsẹ̀ lẹ́lòmí ó sì máa pé à naira tó ń wá lọ́nà àláàrí ti tó five hundred naira lọ òun yọ̀ǹda eléyìí ẹ̀sùn wípé wọ́n gbé alówó sá lọ asanwó fún kọ́mpìnì báyìí asanwó fún kinní báyìí àròwó gbà mọ́ wọ́n ní ti wọ́n International Airport wọ́n ti King Abdulaziz international airport tí wọ́n ti méjèèjì nípa ọ̀hún náà tó gbà fáwọn oníṣẹ́ ájì mọ́ tí kọ́pọ̀ sì níyanjú mọ́. nítorí ẹ ká sọ òní pé fíìdì tàwa ni nítorí jẹ́ fíìdì tiwa ni pé bẹ́ẹ̀ nìkan bá fẹ́ ṣe hajj tí ò tiẹ̀ mọ bóò ni wọ́n ṣe ń rìn a lè darí ẹ̀ síbi pé bó ṣe rìn ni ọ̀nà wo lọ fẹ́ gbà lọ stéètì ló fẹ́ bá lọ ni àbí international ló fẹ́ bá lọ. pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá sùn àwọn ọ̀tá láti ìbá ti àdánwò àtọ̀dọ̀ ọlọ́run o á dẹ̀rẹ̀ síbi tí kọ́bọ̀ ẹ̀ ò ti ní sọnù tí kọ́bọ̀ rẹ̀ tí ò ti ní sọnù. tẹ́ ẹ bá sì gbọ́ ohun àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn tó bẹ́ àwọn kájú ẹ̀ ẹ̀ ní tiẹ̀ béèrè mọ́ pé ibi ẹ̀ kàn kówó lọ dàrẹ́tì ni. eléyìí ń bẹ nínú kalimat alikabifa àwọn ọ̀rọ̀ tó burú tí ì sọ̀rọ̀ rí táwọn lè fi dàyàn lórí rú tí ò fi gbà pé a ah, òótọ́ ń bẹ ń bí ọ̀rọ̀ yìí. àwọn èèyàn wá owó by all means wọ́n lọ ṣe hajj tí èyí ṣe tọ́lọ́hún tí èyí ṣe ọ̀nà míì tún nìyẹn o ọ̀nà àkọ́kọ́ tí mò ń kọ́ ń júwe ni àwọn tí gbowó jọ tí láwọn ó kó àwọn èèyàn lọ sí hajj ṣùgbọ́n wọ́n ti mà nígbà tá à ń gbowó yẹn jọ kódà àwọn lómi ìmọ̀ ní láti bí ọdún mélòó kan gbogbo tó gbàjọ ọlọ́run ọmọ yẹmí tó jẹ́ bóyá kò sí nàìjíríà kò sí tẹ́lẹ̀ fi ọ̀kan nìyẹn ẹlòmíì wá ń gba owó ẹlòmíì wá ń travel lọ sí mamlaka rọ̀bíà Saudiya lọ́dọọdún lásìkò hajj àwọn tó jẹ́ pé bọ́mọ Nàìjíríà ti gbọ́núgbọ́ lẹ́yìn tó wọ́n mọ owó já wọ́n sì mọ owó yọ níbi tá a ní Nàìjíríà lájọ wà àjọgbọ́n ni ṣùgbọ́n mi táwọn èèyàn ti sábà rú ẹ̀ tẹ́lẹ̀ ta tún lè sọ pé irú ẹ̀ yóò máa bá wọn ní òjijì àwọn tá perfect ń bí sẹ́wọ̀n ní perfect lọ́hùn-ún wọ́n já owó bí tá ti ṣe tàwọn níbi tí thousands ti ṣe tàwọn wọn à lọ sí mẹ́kà torí nǹkan ní ìdúpọ̀ fẹ́ jáwó lọ dọ́là wọn sì ń já àti àti pásítálì àti riyadh tẹ́ bá já owó míì lára ẹnìkan wọ́n ń já five hundred thousand lẹ́ẹ̀kan lára ẹnìkan tẹ́ bá sẹ́wọ́n sí náírà. wọ́n sì tí ìbátan tó lọ́wọ́ bá sànú onìkan ẹ rí àwọn òyìnbó tí wọ́n bù sẹ́kún gbogbo owó tó dì mára fóun fẹ́ fi ṣe hajj lẹ́yìn pé ó ti wọ bàálù ó ti dé tíkẹ́ẹ̀tì tó fi padà ń bẹ ní ọwọ́ àwọn èèyàn gbogbo owó ẹ̀ tó ní inú ìgbàanú ẹ̀ báyìí ló fi sí tẹ bá wà yẹn tán ṣe tàwa àfẹ́ rí gbàánu wọn èyí táwọn obìnrin máa ń lò yẹn torí kò sí nǹkan tí wọn kò sí kò lára aṣọ ọkùnrin lára aṣọ ìyàrá ọ̀hún àwọn kan lọ ṣiṣẹ́ fáwọn ọjà o bí wọ́n sì rówó gun bàálù wọ́n wà bàwọn mi wọ́n lè jí léyìn náà torí pé wọ́n fẹ́ bí wọ́n bá jí wá five hundred thousand àbọ̀n ya láti lọ sí hajj lásìkò táwọn èèyàn wà ní hajj wọ́n ní fọkànbalẹ̀ pé ọlọ́run mọ iye times iye táwọn ò rí rẹ́ yóò kàn dé yóò sì kọ́lé yóò dé yóò ra mọ́tò yóò dé yóò pààrọ̀ mọ́tò àwọn tá a gbọ́n náà rí àwọn àṣírí yẹn ẹ máa fẹ́ bá lágbáwá mi àbí ìbò mi sunkún pàápàá jùlọ àwọn onírìn àjò àwọn onírìn àjò tí èsì pé wọ́n jọ máa lù ń gangan tá a ti ń ṣe hajj tó yẹ pé ìlú kan làwọn náà ti wá tọ́lọ́run wọn lọ́rọ̀ ẹlòmíín bẹnu wọn tó dé látòsùn mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ káàdì tó bẹ̀rẹ̀ gbogbo tí wọn náà wọ́n ti pèsè hòtẹ́ẹ̀lì tí wọ́n dé sí wọ́n ti pèsè wọn èyí tí yàá ṣe lọ́dọ̀ tiwọn kì í ṣe ti ètò nàìjíríà ń bí wọn ìjìyà àwọn ìsọ́fà ní torí bó yóò ṣe ó múra nínú shawal yóò sì dúró ṣe hajj shawal sì ní oṣù eh, lẹ́yìn ramadan shawal oṣù kẹwàá nìyẹn yóò sì dúró yóò wà ń bẹ̀ ní shawal yóò wà ń bẹ̀ ní dolukanda yóò wà ń bẹ̀ ní dolihijja títí dolihijja fún ọ lọ síbi eh, ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àgógúnjọ́ kó tó padà lọ́lọ́ ẹ̀ almost three months kò ní sọ́fà rárá àwọn wọn ń ṣe bẹ́ẹ̀ láti fi dààmú gbèsè ayé àwọn èèyàn wọn wàá sọ pé alágbájá wọn ní sáwọ́dí lòun náà ń ná ní ìsìn lágbájá wọn ní kíníkà lòun náà ń ná ní ìsìn. ọmọ èèyàn ẹni tó bá gbogbo ní táwọn èèyàn ń kó jọ wọ̀nyí kò ní mọ lórí àsìkò tí ìyá wọn ò ní mọ lórí àsìkò tí wọn pààyàn lẹ́kún nígbà tí wọn ò bá tún sí láyé mọ́ ní tó fi í lẹ̀ mùsíbà tí wọn mọ kọmíṣàn lórí ẹ̀ ni níbikíbi tó bá wà títí tálùkì àmà ńláńlá tí ó àdìdé tó náà ká kíyèsí àárín ìdàdà ká sì mọ ká mọ bá a ṣe fẹ́ rìnrìn wa láti wá bá a ṣe mọ fúnra wa kọ́lọ́mà kó sànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mà kó mú adó tuntun lórí òdodo kó sì gbọ̀dọ̀ àwọn alágbà àjálẹ̀ lórí àwọn àlámọ̀rí ìgbésí ayé wa náà kọ́lọ́mà jẹ́ kó rọgbọ fún wa kálukàmọ̀ wa náà kó sì rọrùn la hawla wala quwwata illa billah. الحمد لله الحمد لله على فضله وإحسانه أحل لنا الطيبات وحرم علينا الخبائث وأفسد علينا نعمه ظاهرة وباطنة ووعد بالمزيد لمن شكر وتوعد بالعذاب الشديد